àkọlé tí a mọ̀ fún àwà lẹ́yìn òun náà ni àkọlé kan èyí tó ti pé a kò ní dọ́kù dọ̀rọ́rọ́ ọ̀rọ̀ fún ìdáhàrà ṣe tí àwọn ìṣòro tó bá dojú kọ́ ẹ̀ nínú ìsìlámù níbi ẹ̀sìn ọlọ́run àti bóòlù yóò ṣe pé mo jẹ́ fún ìṣùpá. eléyìí ni fi abẹ́gbéyàwó láwọn olùgbà ọ̀nà. àkọlé ó kó àwọn òfin tó pọ̀ sínú. àwọn òfin tó pọ̀ sí tó kó sínú yìí ó dín ní mẹ́ẹ̀ẹ́dógún. ohun tí òfin ti fẹ́ kọ́ wa òun náà ni pé tí ìnira bá bá àyàn nínú ìsìláàmù níbi ẹ̀sìn ọlọ́run lójú ẹsẹ̀ ìsìláàmù ti wọ́n ní àbáyọ fún yẹn tọ́yàtọ̀ sí ní àwọn ẹ̀sìn mìíràn bàbá mi ti hàn lẹ́kìn mọ̀bí yàrá ìsàmà àti ẹ̀rẹ́ ìsìláàmù wọ́n mọ ọ́ pa lórí ṣíṣẹ́ ẹ̀lẹ́wọ̀n fáwọn yìí kì í ṣe ohun tó di ẹ̀sìn ìsìláàmù rárá àfẹnubá lọ́nà ìlú fún ẹ̀. ọ̀dáfún ni mo ṣàpọ̀ sí ọ̀rọ̀pọ̀ ní àwọ̀jì. àti ìbò ni a ti dènà ìṣòro fẹ́ẹ̀lì tọ́lẹ̀ ẹ̀sìn náà àti bó láti rà ní ẹ̀sìn kú nígbà tó bá ti kí tó bá ti kí tó sọ̀rọ̀ ká. ọ̀kí láti dàgbà والمرونة المرنة بقنا أستقل في موتور من الجنون والعدالة المطلقة الجديد فقد من الإسلام والمساواة التامة في الحقوق العامة بقنا لو بطيج بطبع يسيدو بطبع نبي يوبو يتنسي سنرى تنسي ومن فضل الله سبحانه وتعالى مما سلوه الله أن جعل للناس من كل ضيق مخرجا ọlọ́run bọ́ba lórí ọlá nínú àjùlọ rẹ̀ tó ti fún bákan náà náà bá fẹ́ fún wọn gbogbo ohun tó bá jẹ kankan tá lọ́ọ̀kẹ́ wọn tó bá rí sùn yọ wá ṣe lẹ́sẹ̀ fún wọn mo tún ṣe ní ìwọ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n bá ti kọ́ ìṣòro ká mo tún ṣe ní ìwọ̀tẹ́lẹ̀ yọ wá ṣe lẹ́sẹ̀ fún wọn. ọ̀tọ́ sọ sọ àmì hàn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́jà bá ní ìlú ìlú àtàtà tó dájọ́ ń rọ̀ bákan náà yóò tó kó fún wọn ohun tọ́jọ́ níṣẹ́ lọ́nà ìfún ọmọ tí kọ̀ǹdíṣàn yóò fi kú òkú wọn. ودفع ضرورة ورفع الحرج مرد إلى أصول ثابتة ثابتة من القرآن والسنة ìgbésẹ̀ gbogbo àti ìgbésẹ̀ fún téèyàn ní sẹ́lọ́wọ́ bá wọn téèyàn bá ti sẹ́nà nígbà tí ó wọ́n ní kọ ìṣòro ìpìlẹ̀ tó ń lẹ̀ nínú tí ọlọ́run bá lọ́wọ́ àmbájú sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀. onyeọkwụ ụmụala baka na akpọ a e ụ eaoea aaaọịahawaa akụkọ a alakụa ọụụ nínú àwọn òfin tí islam ti ní rọm òun náà ní abẹ́ ọ̀rọ̀ rọm tùbẹ́ kò ní ọ̀rọ̀ rọm. gbogbo ògbà yóò tí èèyàn bá ṣe ní ìṣòro ìṣòro bá dojú kọ́ ni ìṣòro yẹn yóò sọ àìtọ́ ti ní ọ̀nà lọ́sọ̀ọ́ dẹ̀kọ̀ fún yẹn. ohun tó jẹ́ ẹ̀tọ́ tẹ́lẹ̀ ọlọ́run bá sọ ọ́ di ẹ̀tọ́ fún yẹn. torí kọ́lọ́run bá náà lọ́kẹ́ فمن اضطر غير باد ولا عاد فلا إثم عليه ẹni yóò fi ìṣòro bá ti pọ̀ ìyàtọ̀ sẹ́ni tó ti pé òun fẹ́ máa ṣe aburú lọ ni àtẹni tó ti pé ọ̀rọ̀ ti yàtọ̀ sí pé yín tún padà síbi ohun tí wọ́n tí mo ṣe tẹ́lẹ̀ yìí tó ẹgbẹ́ sọ̀rọ̀ lójoojúmọ́ ní ẹgbẹ́ ọ̀sẹ̀ sẹ́kùn sí owó kejì ẹni tó tó pé ó bára rẹ̀ níbi tó ń gbé ń gbé pẹ̀lú ti tó bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀nà tí ó ó sì fẹ́ lásìkò gbàdé ọwọ́ ààrẹ ẹ̀rọ lórí ọ̀pẹ ìwà ààrẹ ẹ̀rọ lórí ọ̀pẹ yìí ìnira ti tó pọ̀ ọ̀gbẹ́ngbẹ́ ìsìlámù tó sílẹ̀ pé àsìkò yẹn kó wo díẹ̀ ẹ̀mí kó wọ́n tó má pa á tàbí bẹ́ẹ̀ tẹ̀ kọ́ ebi ń pa òsì ojú ọ̀jẹ̀ ọba ìrìnlẹ̀ dàgbéyà ìdí òkú ìbílú ti fẹ́ pa fún yìí ọwọ́ ara rẹ̀ kú gbèdé lẹ̀ ìsìláàmù ṣe ń rọ̀ nípa pé ẹ̀rọ kú gbèdé kọ́ jẹ nínú rẹ̀ nítorí ìpá kọ́ jẹ nínú rẹ̀ torí kọ́ lọ́wọ́ bá sọ pé wọ́n mọ̀ ní tọ́lọ̀ fọmọ ní tọ́lọ̀ pẹ̀lú ọ̀gá ẹgbẹ́ إلى آل فلا إثم عليه أن يكسب بابا yàtọ̀ sí ẹni tó fi pé owó kóòrè àwọn òṣìṣẹ́ nínú ọ̀rẹ́ rárá ìwé ẹni bẹ́ẹ̀ kò ṣiṣẹ́ fún iná lọ ọmọ tó ń fi ọlọ́run bá dáhùn ní ọba tó ṣe pé ọjà àgbà aláfọ̀ọ́jì níkẹ́ nínú àwọn tẹ́tẹ́ pé ìṣòwò lè fi bá ìsìlámù kìnnìún fún yàrá òun náà ní tàdáwùn báyìí àṣìyà ìmọ̀hábọ̀mà ìdáwùn ìjọba àwọn ilé ìyá. kéèyàn jẹ ìjọba pé ó jẹ ìdí ìwọ tẹ́lẹ̀ ṣùgbọ́n yẹn lọ bá rẹ̀ láti tuntun pé ibi tí fẹ́ pa ìsìláàmù tún lẹ̀ bẹ́ẹ̀ ní ìsìlẹ̀ orí látara ìgbà ìjọba ní wọ́n ti nẹ́rọ bàbá ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ti wà tẹ́lẹ̀ ìwọ ni ọ̀pọ̀lọ̀ tí ẹ̀sẹ̀ tó jẹ́ nǹkan àrọ́. ìyẹn ló fà tó ti ń kọ́ ilẹ̀ àdọ̀rọ̀ tùlé ìgbìmọ̀ àdúrà condition tí condition bàbá tó jẹ́ ìtọ́ tó jẹ́ àìtọ́ ọlọ́run ló sọ̀rọ̀ lẹ́sẹ̀ fún un lápẹ́jù yìí èèwọ̀ ni kẹ́yìn orí òwò obìnrin olókè èèwọ̀ ni. mo sì di pé ejò kékeré kẹkẹ wo abẹ́ abẹ́ nìkan ni bóyá nínú wọn náà yìí. Àwọn ìbílẹ̀ kílẹ̀ kan gbẹ̀rẹ̀ jẹ́ kílẹ̀ wọn. Ó sùn kò tó nígbà tí ẹ̀gbọ́n báyìí sáyẹ lọ́nà méjì bẹ̀. láàmú fẹ́ náà wọ́n pé ìwọ ni kó wá fẹ́ láyéláyé kódà pé ojú débi pé ó ti kú ẹsẹ̀ wẹ̀ ẹ gbọ́dọ̀ sí òòrùn rẹ̀ lẹ́yìn náà wẹ̀ ẹ kọ̀ fà abẹ́rẹ́ náà ṣùgbọ́n ní ìbìbì lọ́ta jẹ ó ti sáyẹ lọ́nà méjì lábẹ́ ìsìláàmù ń ṣe é ní ìpè a ẹ má sọ wọlé pé wọ́n yà jẹ́ wọ́n wà báyìí lásìkò yìí ẹ wò bẹ́ẹ̀ ń bọ́ lọ́tún tẹ́bá mọ̀ nípa ìtọ́mọ̀ ọ̀tọ́jú. kí la wá fà àwọn àtúnkọ̀ ìdá ìdá àjọ òwúrọ̀ tó bí wọn máa ń wọ̀ necessity kí ni a bá bá ohun tó jẹ́ ẹ̀tọ́ ohun tó jẹ́ àìsàn tẹ́lẹ̀ ní ti ẹ̀tọ́. ìyẹn wọn títí tí ẹ fẹ́ jẹ olùkadà láti pọ̀ tó lóde wọn bá gbọ́dọ̀ ọ̀kadà lọ ọ̀kadà wọn bá gbọ́dọ̀ àdúgbò jẹ́ sí lọ bẹ́ẹ̀ láti rí ẹni tó ṣe pé ó lóyún nú ṣùgbọ́n ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí kó rìn bó ṣe bó ṣe wó lulẹ̀ sábà wọ ìyàwó yàwó láti kò bẹ́ẹ̀ àléwò ní o ẹlẹ́gbẹ̀ẹ́gbẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́gbẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́gbẹ̀ kódà tó ayé tó wáyá gbígbé rẹ̀ tó wọ́n bá gbé ọkùnrin ìyàwó yàwó sì láti kò bẹ́ẹ̀ nílẹ̀ níta lójú lórí àtọ̀gbọ̀rọ̀ tùbí òun àgbọ̀rọ̀ tí kọ̀ǹdíṣàn bá dé yóò sọ àìtọ́ yóò sọ nínú fún yìí tí kọ̀ǹdíṣàn bá ti lọ àti ìdílé ẹ̀rọ ẹni tó kì í ti wá sí máa tọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ nígbà tó kọ̀ pé ilé òsè àwọn dókítà ti gbà ìdílé ọdún wa wọ pé ìyóò tó máa fọ ìgbé yìí. torí kọ́ńdà mi ti pè pé márùn ní ìwòye ìjọba ìkọjá ìkọjá yá kọ́ńdà ilé ó di ìtàkọ́kọ́ pé àtọ̀wọ́ ìdí òun náà ló wáyé níwájú ìgbàlejò márùn ní ìwòye ìjọba ìkọjá ìkọjá yá ìwọ̀n tó bá jẹ́ pé bóyá àìsọ́ ni tẹ́lẹ̀ ní ìkẹyìn ọ̀sẹ̀ tọ́ kọ̀ǹdíṣàn ló jẹ́ àṣẹ àdíṣẹ́ yẹn bá ti lè kú ó àdíṣẹ́ wọn. ẹni tó rẹ̀ ń bẹ tọ́rẹ mú lókè tó mú gbọ̀ngbọ̀ngbọ̀n bí ìjẹ́ márùn-ún lápẹjú rẹ̀ ògbẹ́ bá lọ ní kọ̀ntínú máa wù tàbí kò ní jẹ́ bí a ní pé ìtùgbé lọ́wọ́ òtùgbé lọ́wọ́ òtùgbé lọ́wọ́ ọmọ bàá fún nígbà tó ń bẹ fẹ́ pa ọ́ ìsìlámù ti tọ́ lẹ̀ láti pẹ̀. jẹ́ máa ń sọ omi yẹn ó ti mú nǹkan lọ wọ́n tún mú mi wọ̀ ṣe wọ́ ni bó ti rẹ̀ pé ọlọ́run ọmọ òbí káwọn ọba ara wa yẹn wà ní báyìí ẹni ìtumọ̀ rẹ̀ bá dé kọ̀ǹdíṣẹ̀ yẹn á ọlágbára ṣùgbọ́n bó ti lágbára ní ìsìlámù ẹni ọ̀ mọ bára mi lóṣooṣù ńlọ ọmọ ṣe mọ́ṣín mọ́ṣín mọ́ṣín làmá ṣùgbọ́n gbà tó bára mi lóṣòdì wọ́n bára mi lóṣòdì ní aago méjìlá là aago méjìlá àbọ̀ alẹ́ kò sí mọ́tò rárá tí mọ́tò yẹ kan ti dé mi ọ̀wá bí two hundred mọ́tò tí máa ń gbẹ́rù èyí tí dáńfó lòún bá dé lọ́ba ti gbé ah tọ́ ọ̀rẹ́ ìṣẹ́rí mọ́tò yìí wọ́ ó sùn lórí ìdúró lọ́ba ti kùtù nígbà tó ìgbàlá ti fẹ́ fara rí báyìí ọba rẹ̀ lẹ́yìn tó ti pé obì olóbìnrin jókòó níbi tọkùnrin ta obìnrin sọ̀rọ̀ gbogbo ẹ̀ ti rẹ́ ó ti há ẹ má wọ̀ orí ìdúró tó sùn mí lórí ọ̀rọ̀ ẹ̀yà ara rẹ̀. pé kí n sáwọn amánéjì ara mi níbi tí n lọ ó gbé lẹ́yìn eléyìí tó mú tó mi mọ ó ń lò lóògùn sí kí ló adé sọ fún mi àbá àjọwò wá bí wọn máa sọ kọndíṣọ̀n lọ́ba náà ti lè ṣe nígbà kọndíṣọ̀n wà bá àwọn ẹni tí ń sọ̀rọ̀ náà tí ti ti wà àbá ìdílé lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ òkè lóbi ààyè ní nínú ìtàbí ní ìjọba ìmọ̀ ẹgbẹ́ sọ nígbà tó wọ́n tó bí wọn lò àwọn tó bí wọn kò bí wílé tọrọ ìkọjá ìkọjá rẹ̀. ìwọ̀n tí wọ́n bá sọ wọ́n sẹ̀tọ̀ tẹ́lẹ̀ láti nítorí kọ̀ǹdíṣẹ̀ tó bá yàn tí kọ̀ǹdíṣẹ̀ yẹn ọ̀ bá tọ́ bẹ́ẹ̀ fi lọ ìkọjá ìkọjá rẹ̀. ibi tó ti tí kọ̀ǹdíṣẹ̀ yẹn ti jókòó yẹn ààyè sí ti wà ọ̀gbẹ́ni kó o lẹ́sẹ̀ olómi olómi jókòó jókòó lórí ìṣèlú rẹ̀. màá jẹ́ àjàmọ́jọ́ bákan náà sọ̀rọ̀ àrùn òun náà fi lọ́sẹ̀ nípa. màá jẹ́ àjàmọ́jọ́ rẹ̀ bákan náà sọ̀rọ̀ àrùn. ìwọ̀n bá ti lẹ́sọ̀ tẹ́lẹ̀ nítorí àwíjàre àìsọ̀rọ̀ sọ̀rọ̀ títí kí tọ́ tẹ́lẹ̀ lọ. àwíjàre ta fọ́ lórí díàdì àwíjàre tó ń tẹ́ nílọ ní ìyàlódì àsìkò gba lẹ́nu àwọn eléwu lọ́wọ́dù mo dé di ìyàlódì sẹ́ ẹ́ yàtí di ìyàlódì kí ló tún kàn lájà á àà ọ̀fẹ́ wo ikú tẹ́lẹ̀ lò ọ̀nà yín papọ̀ ẹ̀ agbọ́ọ̀dù títí dé di ìyàlódì di ìyàlódì ló sì lọ kí ló tún wá bọ́ọ̀dù ọjà aláàbọ̀ ní ọjà màjá ń tẹ́lẹ̀ ó tó àtọ́lẹ́ ní sáwáyé ìyẹn tó bá ikú tó yóò fẹ̀ tọ́tẹ́lẹ̀ torí àwíjàre rẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà ẹbí wọ́n lọ lùwọ́n náà gbà lọ lórí tàbí ìfọ́ wà lẹ́yìn wọn. ẹgbẹ́ ti dé títọ̀ lọ yá ọmọ àdìgbò tuntun tuntun mo tún padà wò ó pé mo tún fẹ́ dọ́jà ní. wọ́n wá jẹ́ tìlá yìí ìdí ẹ̀ irú bẹ́ẹ̀ ti máa tẹ̀lé bóyá wọ́n gbà ní mo sì wá ní mọ́tò fún ìjọba ìkọjá ọ̀hán ti dúdú nítorí tí wọ́n. wọ́n gbà tó wá lè fi kọ́ sọ ọba tó lò ó tútọ̀ náà. ń tọ́ wọn rí màtí ọlọ́run àwa ló kọ́ ìdájà ní pé àwa ní fi rédíò bíi tèlé lọ́dà. àdúró torí wọ́n bá dúró. kọ̀ǹdíṣà ló dé sí máa ń tó jẹ́ bí àìsàn wọn ni máa ń tó wọ́n sábàrà nínú ẹ̀ẹ́sẹ́ bá ti lé tọ́sán torí ẹ pé ọ̀ ibi tọ́ lọ rẹ̀ ó dọ̀ pẹ̀lú ọ̀sẹ̀ rẹ̀ àwọn náà ń fi lọ́dọ̀ sáré ó ti débi lọ́sọ̀ ìwọ̀ tó lè gbọdọ̀ lé sọ ọkọ ọmọ bá tiẹ̀ lọ ìkọ́ ilé ilé ìjọ lọ alùmùsà pọ̀tù tẹ̀lé ọ̀yẹ̀ ní ìtòlú ga ọwọ́ níbo láti lọ sí ọlọ́run àti wá nínú ìlú wa pẹpẹtẹ ní ara ká tó o kírun ọ sàlùwà láwọ àkìlú wa mọ ọ lọ́wọ́ ọwọ́ àwọn ọ̀rọ̀ rẹ pé tó àtẹnudú mú mi náà mo lọ́yẹ́ bá ní lọ́wọ́ sábà ọlájọ́ ló bá sábà lálàpé ló bá tún lágbára tí ń sáfà lọ sí máa mú àkùrá nìkan ọba tí mo tọ́ ilẹ̀ ìgbà ìṣòro tó bọ̀ yìí. Ọlọ́run bá ti mú dẹ́kun wá. Ó lè lórí àná. Irú rẹ̀ lọ́sẹ̀lẹ̀ sí ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa nínú àwọn sábẹ́ rẹ̀ ní Muhammad Sọlọ́lá. Wọ́n lójú oru. Nígbà wọn lójú oru, wọ́n jẹ́ jàjàjà. Wọ́n bá sá ní ìtàn lórí. Wọ́n bá sùn. Ilé ogun lọ. Àlẹ́ dé. Wọ́n ní wò lálàbí wọ́n sùn. Wọ́n bá sùn lẹ́yìn lọ́lálàá ọba rẹ̀ lẹ́nu ti pé ó ní bùkátà sí ọwẹ́ ọwẹ́ tẹ̀lé báyìí. ọba bá wọn lókun rẹ̀ pé ǹjẹ́ ó rọrùn fún mi kí n wẹ̀jẹ́ kí n ti táyà mọ́ pẹ̀lú ọgbẹ́ tí ń bẹ lórí mi sọ̀rọ̀ fún mi kí n ṣe bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀sọ́ ọgbẹ́ ọjẹ́ lọ́wọ́ ẹwẹ́ jẹ́ lọ́wọ́ ọrùn fún ọdún àwọn ọwọ́ ẹ̀jẹ̀ lẹ́bàá ní òyìnbó sáìdì ọba lọ́wọ́ ẹ̀jẹ̀ lẹ́bàá ní ọdún tí ẹ lọ sáré jẹ́ lẹ́wọ̀ yọ́n dàda ní orí nínú ètò ọlọ́run omi tó dá orí ọgbọ̀n náà kọ́ ẹ̀lọ́ pàtàkì ọ̀rọ̀ ìwé pẹ̀lẹ́mà bala bàlùmọ̀dé ìnẹta lámà pẹ̀lú bàlùmọ̀dé ìnẹta nínú ìgbàwà kọ́ta lóòrù wọ́n pẹ̀ ní ẹlẹ́ ọ̀tọ́dà òun láàbọ̀ ṣé bí mo sọ fún yín pé oògùn ẹ̀wọ̀n kẹ́lì bẹ́ẹ̀ oògùn ẹ̀wọ̀n ká ní kíni o ó sọ lọ́wọ́ bá nìyà ó ti tó kó ti tẹ́yà náà ọgbọ́n ló wà nínú lórí rẹ̀ ẹ̀yin lẹ́pàá nígbà tí níbẹ̀ làwọn bá ti rí gbé yìí tí ìnira bá bá yìí ọ̀nà àbáyọ ti wà fún yìí ọ̀nà àbáyọ ti wà ẹni wọn ní asúrẹ́ǹsì ní tí gbogbo ara ẹgbẹ́ yẹn mẹ́rin táwa ni wọn àtàlù aláma ọ̀dà mi bá ara àlámù yẹn sùn Islam ti túlẹ̀ báyà máa ń bọ̀ ni wọn yẹ kó sọ̀ bá bọ̀ ara láti ń bẹ̀ẹ̀ báyà máa ń mọ ọmọ àti wọ́n fẹ́ẹ́ gbókù tàwa yóò kọ́ ọ́kà ara fún yóò fẹ́ra ojú yóò fẹ́ra ọmọ ọwọ́ rẹ̀ yóò kí wọn yìí ní dáadáa. ẹni wọ́n dé ìmọ̀ wọ́n dé ìmọ̀ lò wọ́n tún wá sẹ́yìn ìdàkíńdà bí wọ́n ti jókòó ìdíwọ́ ti gbé ọ̀tọ̀ wọn ẹ̀ ọ̀tẹ́ yìí ti kọ́ wọ́n ti kẹ̀yìn ìdàkíńdà láyé àsìkò ìdúkọ̀ kíblá nínú mọ́jẹ̀ mùsùlùmí táwọn àbọ́lá gbà ọlọ́wọ́ yẹn ẹwọ́ ìdúkọ̀ kíblá nínú mọ́jẹ̀ mùsùlùmí ọlọ́lúwàlá ìlànà ó ní ìdàkàlá tó ló tẹ̀lé mọ́jù ìjẹ́ ìdíkọ́wá láti tẹ̀lé mọ́jù. àwọn àlà ọba wa kì bẹ́ẹ̀ náà kí ni tí wọ́n gbára lé àlè àlùmọ́sá pọ̀ tó ẹ̀jẹ̀ lọ́tẹ̀ ìṣòro tó bọ̀ yìí ọlọ́run ti mú ẹjọ́ tó tọ́ lọ́wọ́ ọba mọ́tàtọ̀ bẹ́ẹ̀ bá ti dágbára mi agbára tó o ní mọ́ òun náà ní bọ́lá ń bá fún un dáadáa yìí ṣùgbọ́n òye kú òbí tó wáyé ìwọ̀n bá bọ́ sí wáyé náà kí ọlọ́run tó bá kí ni àwọn alẹ́ mi ní láì mú ayé àbúrò àlùmíṣàtọ́jú fèsì. Ìṣòro bá ti wà fún yìí yóò mú jẹ fún ọkùn ní àsìkò gba ilé ìdè mọ àsìkò gba ilé ìdè mọ mo jẹ nìkan sọ pé ọwọ alá nínú àwọn àwọn ń sọ̀rọ̀ lọ sí kánò ní àwọn agbèrè láti kánò láti lọ sí kánò àti ìsìn yóò tú ẹ fáwà tú ẹ fáwà ní ẹgbẹ̀rún kánò. iná wẹ̀ làwa wa mo bá bára mi ní lọ́kọjà àbálàbújá ọmọ bẹ́rẹ̀ àtàkà mo bára bẹ́rẹ̀ àtàkà mo rẹ̀ sí ṣe nínú ìjọba àfa lọ́kùnrin àwẹ̀ ẹ̀ẹ́dì jọ̀kẹ́. Ìnira yìí lọ́pọ̀ lọ́pọ̀ fún nínú mọ́tò ìgbà ẹ̀kún wọn nira ìnira sí ìgbẹ́lẹ̀ jẹ́ ìjókòó lórí ẹ̀sìn lọ́nà ẹ̀wọ́ ọ̀wọ́ àwọn ayé àkùrá ń ọlọ́run ọba tó kékeré yẹn bá ìyẹn lè fà wẹ́lẹ̀ ọba tó ń fi kọ́ ilẹ̀ ìgbà àwọn ṣọ́ọ̀kù tó kéjì níbo tẹ̀sí sísè ọba ti bá ẹ̀ ló ń múdẹ́ fún wa ló ń múdẹ́ fún wa fún mímì ṣùgbọ́n ẹni yòówù tó bá jẹ́ àyànlá àjò wàní àbójẹ́ aláàtẹ̀yìn bá dára rẹ̀ àbójẹ́ àyànlá àjò wàní tẹ̀tọ́ ní àti àjò kọ̀ ọ̀la ń fàánà àti dáhùn padà lọ́jọ́ ó fi àjẹ́ lẹ̀ oníṣẹ́ wa bọ̀ nínú ẹ̀jọ̀ lòun èpo mọ́tò lọ́wọ́ lọ́kàn lọ́dún pé ẹ̀ẹ́ ẹ̀ẹ́ gbogbo oúnjẹ inú ẹ̀ ló ti fi jà ààrẹ bẹ́ẹ̀ sí gbọ́n fún oúnjẹ kò ní bùkátà fún oúnjẹ dáwọ́ ìjẹ́ ọmọ náà ìjẹ́ dáa ṣé wọ́n èèwọ̀n kí ni adé ọjọ́ àwẹ̀rẹ́ ẹni jẹ́ lọ́ba ti pé ìgbìmọ̀ àtúndì ìtumọ̀ ọyà ìlú àkọ́kọ́ ọyà méjèèjì ọyà ìjọba ní títí yàgbẹ́lẹ̀ ìgbìmọ̀ kófìdì jáde lórí ìgbẹ́

ó sọ náà bá ní bá kí ló tẹ̀lé bẹ̀yẹ wọ́n ní lágbájá ní ìgbàwẹ̀ òbí wá ń kọ́ ojú rẹ̀ ó kọ́ lójú ní ìlú rẹ̀ Èdè dáadáa. Èdè mẹ́lẹ̀ ẹ̀sọ̀ fún ẹ̀sọ̀ lọ́pàá tọ́lọ́pàá bọ́ba ti rí ìnira lórí àjò ọwọ́ àrùn ìnira ojú rẹ̀ ń gbóòrò ọwọ́ lòdì bá wẹlẹ̀ òṣùwù. Ànábì ní pé bá ń sọ fún pé lẹ́yìn ìsàlẹ̀ ìlọ́pù ìyá mú ti sápá kìí ṣe pé ń gbé pé ó wà sọ̀kọ̀ jẹ́ ní eré àpò jẹ́ ní tọ́jẹ́ dáadáa oríṣi òní náà rà lẹ́nu rà síbẹ̀ wá kí kí àwọn ọmọ yọ̀ bẹ́ẹ̀ sí gbà. Àwẹ̀lẹ̀ ẹni tẹ́ ẹkún ní ìgbàlẹ̀ tẹ́lẹ̀ òdojú kọ̀ sọ́wọ́ kẹta òkìsì owó kẹta àǹfààní kọ́gbà mẹ́sẹ̀ lánàá ni wọ́n máa gbà ẹ̀dì sẹ́ńtà ẹni sáǹtì wájẹ́ pé ìyẹn àti kẹ́rẹ́ lẹ́jọ́ ń pé ìgbẹ́ni kejì òun yìí nìyà ń pé ìdáhùn tó wọlé fi pààrọ̀ ẹlẹ́ lágbà ìwọ́n tẹ̀ ẹ̀kọ́ òkìsì owó ìfìlà ìfìlà ìfìlà وعلى جاية الطوارئ وإلى تلك المشقة تسلم الفيل ìṣòro ní máa ń dé kí ìdìbò wá fún yàn nínú ẹ̀sìn. ọmọ ẹ̀sìn tó ti dé nínú ètò ọlọ́gbẹ́ àtòrí àtẹ́ǹtì tàbí kòkòrò wọ ohun ẹ̀sẹ̀ ni wọ́n sápadà gé ọ̀bá kẹrù àti kẹrù. lẹ́nu ìjọba padà sọ láwọn olówó bẹ́ẹ̀ aláàjì lágbàgbọ́ mà kí wọn mọ́ aláàjì kò kí wọn mọ́ kẹ́ kí ló dé lábá wa lọ rí wọn tó kú ilẹ̀ sí wọn tá ah! kí ló wọn sọ̀rọ̀ ìdí kí ìgbà tó ṣe kí mọ́ nígbà tí bá ń sálù wàlà mo ṣe níbi ọmọ ẹsẹ̀ oṣù ọ̀kẹ́sẹ̀ kì wípé láàtọ̀

ẹmà ló fẹ́ jíjá ọ̀fà àdúwájú gbẹ́gbọ́ yẹ́ sí ọ̀wọ́n kẹ́yà kẹ́kẹ́ tó fi bá kẹ́yà rẹ̀ ọ̀wọ́n ìgbọ́ yẹ ìgbọ́ wọn ni mo ṣọ́pọ̀ tó títí ní mo sí ẹ tí mo bá ti ní sọ̀rọ̀ ọlọ́run ti mújọ́ kù wà ìdẹ̀kùn olóró àwọn ọmọ ìdẹ̀kùn ẹlẹ́ ní pé sẹ́yìn kú láyé ẹsẹ̀ ọ̀tún yẹn lẹ́lẹ̀ yọ torí bí lẹ́yìn lẹ́yìn ó ti ṣùgbọ́n bí wọ́n tó lé àbàkẹ́jọ náà ti lówó ká yẹ yìí ṣe díẹ̀ o kí ni bàbá aláàbà ṣe òṣìṣẹ́ tó fi kú nígbà lórí ọjà níbi ìníwọ̀ àtẹ̀yìn ibi ìlú ti gbé fún ọ. ọ̀nà wa ló ti wò ó bí wọ́n wá lóye lọ́ọ́ rẹ̀ pé àhárà tí èmi sí bí i tó gédé sí bí iná tó máa lọ́pọ̀ èyí tó gbé fún wọ́n wá lọ pé ibi tẹ́ fẹ́ sìn yẹn wọn ò béèrè lọ́wọ́ yín má lọ́ra. ibi tẹ́ bá lẹ́sẹ̀ síta yìí ẹgbẹ́ ìlú sí rẹ̀ ni wọ́n bá yá ni wọ́n bá béèrè lọ́wọ́ wa láàrin kò sí ìdílé má tún tẹ̀lé rọ́pò nílẹ̀ lánàá wọn wà ní ti ayà kẹkẹ àwọn ní àdìmíṣà pọtù yìí ìdílùbù tẹsí níṣòro bá ti báyìí yìí máa ń sọ islam ní máa ń mú jẹkù wá fún yẹn jẹ ó dé lásìkò tí ṣòro wà yìí àdìmọ ìdáná ìtẹsà wọn ìtẹsà àtọ ọyìnbá ìjẹlẹ ká àlámọ tó bá wà fún yẹn ó fún yẹn nígbà láàyè tí ọba sí fún pínpín yẹn mọ́ wọ́n ti dé ìfún yẹn padà wọ́n dé ìfún yẹn ẹ̀sìn wà yìí kó lórí orúkọ mọ̀ ní wọ́n máa lẹ́nu lórí wọ́n máa lẹ́nu ẹni olówó lọ́wọ́ àmà sọ fún mi wọ́n lọ hajj wọ́n lọ hajj torí dẹ́kun bẹ́ẹ̀ láti lọ. ṣùgbọ́n gbà tó sọ pé òun wà lápalẹ̀ mọ́ tó fẹ́ lọ hajj àwọn olè ti lọ gbà gbogbo ohun tí ń pè dúkìá ni wọ́n gbà lọ gbogbo ohun tí ń pè lọ orúkì lọ wọ́n gbà lọ. àti ní sọ pé lè ní gbogbo àlọ́ àti mọ́ òun yé ni owó ní ilẹ̀ ẹnu ńlá láti àlàfíà ọ̀dọ́ wọn ni wọ́n lọ hajj ọ̀rẹ́ níjọ́ rẹ̀ ọwọ́ adájú kò bá ti bọ́ náà bá ti gbé tí lọ́wọ́ ẹ̀ kò rí ẹ mọ́ ó tún fi tẹ̀lé ẹ̀ àwa ni àjíyá ẹ̀ ajé ìtọ́nà ìyàpọ̀ mọ́ kí ni sọ́kọ́ bá ti sọ títà ń tẹ̀lé àwa ti gbà àná mú mi dà mọ́ ìtọ́ta tí kùkùkù bá ti lè bá yẹn ìjẹ̀kú ti tẹ̀lé ní ìjọba ọ̀nà àbáyọ wà kí ni wọ́n lọ́nà àbáyọ ọmọ yẹn fún

yọ́kẹ̀ tí a jìnà bá ṣùgbàṣù ṣùgbọ́n náà bá ti mú ní àbẹ̀wà ní àbáwọ̀ ní ọlọ́wọ́ bí ọba ọ̀tẹ́ ó sì gbà dáadáa kẹ́lẹ̀ kẹ́lẹ̀ lọ́gbà ibi wọ́n ti sọ fún lẹ́yìn tí wọ́n dà láàrín láti jẹ́ ìlú tó wù lálàáfíà tó lẹ́jọ́ òde ìyẹn ilé ẹ̀yẹ ò lè rẹ̀yìn dì ẹ̀yìn ìlẹ̀ rẹ̀ olójú olójú ah ẹ̀pẹ̀ gẹ̀ẹ́sì òsíọ́ kí ló ń tẹ́ sáà lóun lè lọ tẹ̀lé mi ò lè lọ. ẹni láǹfẹ̀ bá fẹ́ sílá yìí tí fùfú bá ti wà fún yẹn ìgbàlá yìí lẹ̀ lásìkò wà tí fùfú fi wà yẹn. ìlú fífi yẹn tó ti lọ padà ìgbàlá yìí lè sí mọ́ wọ́n tó ti kì fún yẹn padà ìlú ti mọ́ rárá ó ti lè láwájú máa ń wọlé àwọn ọmọ máa ń lọ kò sí lọ́rùn ẹ̀rù fún ní ìbá kájára rẹ̀. Tẹ́lẹ̀ kí wọ́n tẹ̀ wọlé ní gbogbo ẹ̀dá fún tàbí láti ní gbogbo ara wa ní mọ́tálásì ìgbàlá nínú láàpọ̀. Ẹ̀sìn máa lẹ́nu bíbí bíbí bíbí bíbí. Ilé tí kò lọ dákọ̀ lọ dákọ̀ lọ dálé lẹ́nu lẹ́nu. Ẹ ráàjì. Láwọn ajú ló máa lọ́wọ́ ní. Kì í sọ̀rọ̀ yẹn fún wa, ọ̀rọ̀ akágbẹ́rẹ́ àti lọ. Kí ni ó yẹ àìlówó wa lórí ìdè sọ̀rọ̀ ẹ̀kọ́ láwájú máa là á jù ìkàkàrà tó ti bá wà yìí á ti sọ̀rọ̀ ẹ̀kọ́ wọ̀lá àwọn ọmọ máa sọ owó wa tí kọ̀ǹdíṣẹ̀ bá ti báyìí kọ̀ǹdíṣẹ̀ lè rí ti ká túnfẹ́ láàrọ̀ ọmọ ni dókítà fi láǹfààní sẹ́ni tí ó ṣe ọpẹ́ṣẹ̀ fún lábẹ́ láti wà bí alálẹ́ ó tún ní pé ẹkú dọ́kítọ̀ pé ah dọ́kítọ̀ ọlọ́bù ni mo fi fẹ́ lọ ah, mo fẹ́ abẹ́ sọ ah àbí alábẹ́ ọlọ́wọ́ obìnrin o wọlé sáà bá tó bá mi wọlé sáà bá tó bá mi bó tẹ̀ fún àwọn dọ́kítọ̀ náà máa ń ti wú kẹ́ ìwọ́n o ọ̀tọ̀ níbi tó yẹ wọ́n ti ọ̀tọ̀ níbi wọ́n máa lọ sí ibi wọ́n ní ẹsẹ̀ yìí kí ló tún kojú ẹni tó lò nìkan ẹ̀dá nǹkan tẹ̀ ní lójú lọ́sẹ̀ máa rí ẹni jú tọ́wọ́ tó ń bí lọ́sẹ̀ máa rí bóun ní kíní ẹ̀dẹ́ ní láti ìkẹ́ǹkà wọ́n kò ní ìdíkẹ́ sí gbogbo ojú tán gbogbo mú tẹ́jú bá ti tẹ́lẹ̀ ẹ má fi lójú sọ́yìn ẹ lè lo ohun tó yẹ pé máa fi ní bí nǹkan ṣe ń ní láti àbí bí ṣe ń lọ ẹ̀ sí gbogbo àà sẹ́ni wàá lóde ìkó ní ìsàlẹ̀ ọ̀hún ní ndòun náà ẹ bá ní ọgbọ́n gbogbo gbogbo àtọ̀ níbi ẹni ẹ lọ owó bìbí ń dá aláàbò ẹni ẹ lọ owó ẹni ọ lẹ́yìn ìdò ibi ẹni lẹ́ẹ̀rẹ́ ni ó sí ewu tún ní gbogbo òwe bẹ gbogbo gbogbo ẹ ṣùgbọ́n ibi tẹ ẹlẹ́ tọ́jú yẹn ó ní kòkàtà tí kò sí kó ah, ti gún bá tọ́. kí la yí kí dọ́kítọ́ obìnrin kí dọ́kítọ́ obìnrin àlùfẹ́ láàárọ̀ ọmọ tó ń rọ bí kọ̀ǹdíṣẹ́ bá ṣe gbogbo ọba àìsí ní àárọ̀ lásìkò báyìí àdúgbò ìṣàrọ̀ ọgbà ọ̀rẹ́ àwa tí ń yìí. níbi bá wà ọ̀kadà wà rọ́ọ̀mù ní tẹ́lẹ̀ àwọn obìnrin ọ̀kadà gbà yìí ní ṣùgbọ́n kò sí kò sí ní wọ́n lọ láti nínú tiwa yìí ń lọ wọ́n bá ti wá àti fún pé èèwọ̀ ní ọgbọ́n ọmọkadà èyí tó bàbá ó tẹ̀lé sọ pé àwọn òkè ẹ̀mí wíwẹ̀ rẹ̀ ọgbọ́dọ̀ tẹ̀lé kọ́dà tó ti kọ́kọ́ ẹ̀yìn òbí ibi táwọn tó sọ ẹ̀ látà tó tó àwọn tó rọ́kọ ọlọ́kọ tí ó gbé nínú bàbá mi ọwọ́ ọ̀gá tó gbọ̀kà ṣùgbọ́n tó jẹ́ náà máa sọ bẹ́ẹ̀ títí wọn ní ìlà nítòlọ́ wà ń sin kẹ́lá rẹ̀ nínú àṣà sọmọ pé wọ́n ni wọ́n dà kú dùkú yẹ ẹlẹ́ àgẹ́ ẹlẹ́ àgẹ́ta wọ́n á bẹ̀rẹ̀ táwọn òun ní àwọn ìyàwó ní ẹ̀ta yára ah kò sí màtá wọn látọ́ àjọ à ní ètú sí ìyàwó rẹ o <laughs> àwọn ń lọ bìkan jí wọn wọ́n dọ́kadà dúró lójú ẹ̀ ẹ̀ tẹ̀sí ẹ̀sìn kọ́ lè tẹ̀ ń tẹ̀ yìí mẹ́ta ẹ̀yọ̀kan ní ẹ̀sìn ọgbọ́dọ̀ pé mí olùdarí láti fẹ́ tuntun méjì lórí ọ̀kadà tí ń ti níyẹn títí ti rè jù bẹ́ẹ̀ lọ. Ah, ọ̀bẹ sọ pé kọ̀ǹdíṣàn náà ẹnìkan. èyí ń ju wàá rọ̀ lù ọkùnrin ọlọ́kùnrin wọ́n wà ní àgbọ̀nà ah, ẹ̀lẹ́ ayé bá a ah, àwọn ẹ̀lẹ́ ayé ẹ̀jẹ̀ wọ́n tutù ẹ̀jẹ̀ wọ́n tutù àwọn olùdíje lọ́tọ̀ ikú kọ̀ǹdíṣàn bá mi pé ọ̀ ń bọ̀ wá látọ̀lọ́dẹ òkú ọlọ́dẹ ìjúdé òtún ló sùn yìí tẹ̀lé tó bá ń bọ̀ aládùúgbò wọnà ẹjẹ́ ẹjẹ́ ń gbé yìí wọ́n mú bàtà wọ́n má gbé mi o láti gbowó lé mo ti rìn lọ́lọ́dẹ mi inú mi padà lọ́rọ̀ gbogbo sẹ́yìn kí ládé gbọ́dọ̀ kò padà lẹ́yìn ọkọ mi ọlọ́kọ ọkọ mi ti sọ pé wọ̀ ní ìkọlẹ̀ síbẹ̀. ẹ ọkọ yín wá ń kọ́ wọ́n wá ni wọ́n dé bí wọ́n sùn wọ́n ti gbé wọn lọ bájọ́ ẹ̀ ojú ojú ìpàdé òun kíkì lòun lọ jẹ. bọ́dà fara mẹ́mẹ́ fún kírí ní ìbò à ń gbé láàárọ̀ mọ́tò wọ̀ kọ̀ǹdíṣà tó bá àti níbi ilé ìdáná ẹ máa ń rìn lọ inú ìlú gbòòrò lẹ látọrẹ alágbẹ̀dẹ ìlọgbẹdẹ alágbẹ̀dẹ àgbẹ̀dẹ àbí látàgbẹ̀dẹ ẹ máa ń rìn lọ sẹ inú gbòòrò lẹ ẹ gbọ́ kadà yìí ẹni pété ẹ bá wù ẹ má tẹ̀yìn sí ọlọ́kadà ọ̀hún. àfà irú fásáwò lẹ́jọ́ àwọn àti ìyàwó níyàwó lẹ́yìn ọkọ ọlọ́kọ àwọn ìyàwó náà dọ̀rọ̀ kọ̀díṣẹ̀ lọ́gbà yìí bàbá ní ọmọ rìn lọ látàgbẹ̀lẹ̀ wá ti jẹ́ ìnira yóò pọ̀ ìnira yóò pọ̀ ogun òyìn olóòwò wà lọ́wọ́ àtàhábù ìjẹ̀bí kò fi kú ní wọ́n jẹun lẹ́nu pọ̀. ìwọ̀n tí necessity bá sọ fún yẹn lè ṣe ọwọ́ akọ́sọ́nà ìlú méjì mẹ́ta ìyẹn wàá wò ó fúyẹ́ wọ́n fúyẹ́ sí i wọ́n fúyẹ́ nínú condition ìjọba fúyẹ́ bẹ́ẹ̀ nìyẹn èyí ti fún ìjọba ti jẹ́ ẹ̀sìn jù yẹn kí ọgbọ́dọ̀ ṣe ká gẹ́gẹ́ bí àwùjọ táwọn a ní bùkátà fún kákà bàbá rẹ̀ ló ṣe wá ní àwọn ọ̀dọ́ sùúrù kí láadé kọ̀sọ̀ kí láadé kọ̀sọ̀ wọ́n bá padà mú lẹ́yìn lẹ́yìn àgbà bá àti pé ẹ̀dá mi bá wa bí olóhùn ọ̀dọ́ sùúrù á àbá àwọn ọ̀dọ́ tẹ̀lé inú ìgbé torí gbọ́dọ̀ ni wọ́n mú ọmọdé ọba àbá àti ohun tí ó dé mi ọ̀dọ́ sùúrù ni pé òṣìṣù kọ ọkùnrin lọ́tọ̀ òṣìṣù kọ obìnrin lọ́tọ̀ láti máa lọ sùúrù tó ti pé wé àwa lọ wà papọ̀ mú ìtì gbọ́ pé máa gbọ́dọ̀ máa wà papọ̀ àtọkùnrin àtọkùnrin ní òjì mi ọ̀dọ́ àwọn ni nípa wá sí àtàhàrẹ̀ yàjúṣù fi kún ní máa jẹun sátúnú tó wọ́n ìwọ̀n tó wà ní jẹ́ kan tó láàgbọ́dọ̀ sí àwọn àwọn olú fúyẹ́ nínú tùlàtùlàtù nípò kan pàtó ìpínlẹ̀ ọ̀sùn bá ń ṣe ra rẹ̀ wọ́n ní wọ́n fẹ́ sọ ààrẹ tí tó fi tẹ́kọ̀ọ́ lọ mẹ́fà ẹ̀rọ ní ìtọ́sí kí lè ní mo sí mo fẹ́ báyìí kí ni mo fẹ́ sọ bọ́lọ́ tí kú bábá ní gbọ́ngọ́ àwàdà àtàhárẹ yẹjú sọfẹ̀ kú ní mọ́ jẹ́ wọ́n ìwọ̀n tí necessity bá gbé wá àwọn àwọn òpin tí ń sì tó fi yé mẹ́ nígbà tí kútu láti ọgbọ́dọ̀ tẹ̀lé ọwọ́ àti tó fi yé mẹ́ ẹ̀ ìjọba wà ń kọ́ lọ́dún àtàwọn òbí ọ̀sọ̀ ó ní wọn bá wọn tẹ́lẹ̀ bá ó jìnà sí gbogbo àwọn yìí ọba sì jìnà sí pẹ̀lú ọkọ̀ máa kò jìnà sí ní ìgbà ìta bákan náà ìdàzára lè máa ní àádẹ́gbọ̀n ìdàzára lè máa ní àádẹ́gbọ̀n ìwọ̀n tí a sọ pé ó ti ń ṣẹlẹ̀ sí ẹ̀tọ́ náà bá fi òkè lẹ́tọ̀ọ́ ìwọ̀n tó ṣe léèwọ̀ tẹ́lẹ̀ tí ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ̀yìn ọ̀bá ti ń ṣẹlẹ̀ mọ́ pẹ́lú àkọsílẹ̀ ọ̀sẹ̀ mọ́. mo wà ní ríàjì sọ̀látù lọ́wọ́ sọ̀látù làá wọ́n ti níwọ̀ fún mi kí n kí níráka méjì méjì kọ́dà wọ́n ti ti níwọ̀ fún mi kí n kí lákòókò ní n méjì lórí sábà ìwádìí ní ríàjì mo bá délé ẹni tí ó rí zúrí àbá sì bá ní ìrìn àjò but létò ọlọ́run kò kí ó ti wá délé báyìí ṣé ó lè kí bó ti yẹ kó kí nínú ìrìn àjò yẹ kó kí là kí ló dé èyí náà ní ojú kú òfin náà àwọn àgbà ìdàgbà lẹ́nu máa ń àádọ́dún ọ̀kan nínú tó mọ̀ náà rẹ tẹ́lẹ̀ tá a ti ní kan má ti mẹ́rin kó kí méjì òun ìṣòro tó yẹ òun ni ẹ̀ tọ́ wa ó ti kú ní ìrìnàjò ó ti délé mẹ́rin mẹ́rin lóyìn mẹ́rin mẹ́rin lóbi torí pé ìwọ̀n tí wọ́n fi pé fún ọ pé kò kì í tẹ́lẹ̀ ó ti kú ó ti wà mọ̀mọ́ náà fún ọ nítorí láti kí ní ìdílé kí ló ń wà mọ̀mọ́ náà fún mi ó ti délé wọ́n tó mọ̀ fún ọ bẹ́ẹ̀ sí ní ìdílé nígbà tó wà lábẹ́lẹ́ ní àbáyé tí wọ́n bá ti dúró mọ́sálásí mẹ́mẹ́ òkè méjì méjì mẹ́ ayé rẹ̀ mẹ́ fún ìrìnàjò ló ti wà ní ìdílé wọ́n tọ́ bẹ́ẹ̀ mẹ́rin pé ọwọ́ náà ti fẹ́ nígbà ìlú òde wá tàbí òde ẹ̀fẹ́ ní òkun tí òkè ní mẹ́rin kí ló dé àjìjàgbá ni máa ní àtàlùmọ̀ ìwọ̀n tó wọ́n tó wọ́n fi kọ̀ fún ọ tẹ́lẹ̀ pé kò sí mẹ́rin pé ọyà kí ممنوع يكون في بيت يتيم لا ضرر ولا شرع لا ضرر ولا شرع حديث عن النبي ما ني يلاو ما ني يلاو ما في دو في نراك بيجيتي ما ني يدالا ìwọ́nà sì máa gbà fún bìnrin àti méjèèjì bá a sọ pé ọmọ níyàn la máa mú ìgbàláyè wá pẹ̀lú ojú òfin ìlànà ìwọ̀n túmọ̀ náà ni pé ẹ má jọ ìnira kẹra yín kò sọ náà bá ló fẹ́ àtọ́rọ́ yúgà ni wọ́n bẹ́ẹ̀ fẹ́ jẹ́ ìṣòro yóò wà lọ́sọ̀tún láéláé bí máa ń padà kó òye àtúwọ́sì ní kíkọ́ padà gbà kó lọ́wọ́ yìí ẹni tí ó rí mi rà ah, yéé yéé yéé yéé ìnira yóò padà sọ ǹjọ́ ni sọ pẹ̀lú àwọn ó lè fún kálá àti ọ̀padà wá ẹni wọ́n sọ pẹ́ṣọ̀ fún yẹn kí ẹ̀ bá mọ̀ bí wọ́n sọ pẹ́ṣọ̀ fún yẹn jẹ́sẹ̀ bí wọ́n máa rẹ́ rí o kí ni wọ́n máa fi yóò máa ní lájẹ́ ẹlòmí lè máa sọ púpọ̀ yẹn pé tí ó dàbí ogun ti mẹ́ńtà ṣùgbọ́n bí nìyà ti ń bá a ní ìyá yọ̀ padà kú afẹ́jẹ́ kí ni àwọn kò fún ní ìlànà ìgbà tó sọ pé ṣàkóso àdọ́rọ́ láàyè ìdáàbò ìtọ́ àyè fi ìnira gbẹ̀dẹ̀ra kó àyè fi ìnira fátó fi ìnira wó ìnira lára o àyè fẹsẹ̀ ń wo ẹ̀sẹ̀ àyè fẹsẹ̀ ń wo ẹ̀sẹ̀ fẹ́ni tó dé ìdílé ọdún yìí mọ́wọ́ gbàgbàtà wọ́n ti lẹ́mọ́ sí ẹ̀ láàmú mo ní ìjà ló yé mi o ìjìyà ní ìlànà mi tó ṣe náà di ní o láti di ọdún mẹ́fà lọ́pọ̀ ní ìdí sí àwọn ìlú tó wọ́n mú ìgbà àwọn ìpá tó bẹ̀ à ń sì ń nǹkan ọ̀gá tó ṣẹ́kù yìí ọlọ́run ní fìnira sí iná mo fẹ́ jẹ́ ìgbà ìgbénira yìí fún ìdílé àwọn ní ara mo mọ́lọ́pọ̀ tó ṣe ní kí mo yé ìyá pé kọ́kùnrin ó súnmọ́ jáde bá mi gbé kú nítorí láti fẹ́ ní ìṣọ̀kọ̀ yìí ní pẹ̀lú bọ̀dá lọ́rùn ìtànú mi ìtẹ́kùn bá ń gbé nira ikú àìsí nira wò ìnira ní òun ìwọlé ẹ̀dẹ́ sí yẹn ọfẹ́ sí ìnira kí ìnira ti ẹni ọfẹ́ sí ètò wò ẹ̀dẹ́ ọgbọ́dọ̀ èèwọ̀ ni kódà bọ́ máa tuntun lọ́dọ́ sọ́fẹ́ ń dínkù lọ bọ́bà kú bí òkú bẹ́ẹ̀ o àdọ́rọ́ láti dáàlù tọ̀rọ̀ lákàlàkà àwọn àfáà sálà pé tí wọ́n bá jẹ́ pé the same ìyàwó láti yẹn pé tí nira yẹn bá tí nira kan bá bẹ́ ẹ̀ nìkan ẹ wá bá bẹ́ẹ̀ fi nira yẹn bẹ́ẹ̀ bá gbé kó lẹ́sì ti sẹ́mu bẹ́ẹ̀ gbé kó lẹ́sì ti sẹ́mu ìyẹn lọ bá ẹ̀ pé wọ́n wò pé òun ti ń ṣe káàkiri operation ṣùgbọ́n operation tá a fẹ́ ṣe fún yìí kò lè fi mọ́mọ́ ìṣòro lórí ìṣòro mo ní báwo dókítà wa wò ní èwo ló wọ àkọ́ èwo ló fúyà ìṣòro èwo ló fúyà tí ìṣòro kọ́ máa wà pẹ̀lú kọ̀ǹdíṣàn yìí lọ yìí àti ìṣòro ní ìrírí tá a ti bá gbélé ọmọ rẹ̀ kó ìṣòro lòun náà ibi mọ́ wọn láì èkó láì ìṣòro ní ọ̀rọ̀ èwo ló wọ àjà kábàá gbé okó yẹn wà tó gbé bí ìnira tó ń bá yìí ìnira tó lè padà fún ni tí ò ní lámàáfíà rẹ̀ ṣùgbọ́n nígbà tó ṣe ogún àyànfẹ́ ó dé ọmọ mi lọ́dún ní àwọn òbí wọn máa ń pàpà ẹgbẹ́ torí bá rí pé ìṣòro tí wọ́n gbé ọ fún yẹ sí ọmọ àlọ́ ìkànnì kan yàrá ẹni tí a fẹ́ kí sinmi kí n kí o sínú ooru fún àti ah, lọ́dún tẹ́ta àbàdàn máa àtẹ́yìn ìdí dáadáa ọpẹ́ṣẹ́ afẹ́kìrì ìdílé ìkéèlè yóò dùn ṣùgbọ́n ìnira díẹ̀ lọ́pàdà sọ ṣùgbọ́n afẹ́kìrì ìdílé ìkìlú yìí ni máa ń gbogbo ọgbà kódà tó ní òkùtì ló fi rẹ̀ ṣùgbọ́n ìnira tó bá yìí tá a bá sọ pẹ́ṣẹ̀ fún ikú ṣùgbọ́n bàbá sọ pẹ́ṣẹ̀ fún sọ́wọ́ báyìí yóò tó ah, sẹ̀mí díẹ̀ sí tí yóò ló sẹ̀mí díẹ̀ sí ẹjọ́ máa lò sẹ̀mí díẹ̀ sí tó bá ti bára ọjà àjùjẹ lẹ́yìn sọ pẹ́ṣẹ̀ rẹ̀ yọ wá fún pátápátá lọ ẹni tó délé fásitì òsì mi fẹ́ ìjà rẹ̀ ẹ̀ ẹ̀ ń sì ní omi já rẹ̀ ní Nàìjíríà tó fi Canada Nàìjíríà làwọn ènìyàn ní kẹ̀kẹ́ tó ń ṣe náà gbé nígbà àtẹ́kùn ní wọ́n yọ sí bí ọ̀pá fourteen million wọ́n fi sọ patient rẹ̀. àwọn àmì pé ó ti ní pọ́blẹ́mù yẹn ẹ máa bá tọ́jú rẹ̀ ikú ilé ọ̀sẹ̀ tó tẹ̀lé yóò gbé ikú lọ yọ̀wá sí pàápàá tọ́lá ẹ̀ níbi tẹ́ ìdá rẹ̀ ẹ̀kẹ́ máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀ bóyá fẹ́ ní ọmọ ìjẹun mọ́ kọ́ máa jẹ̀ kó tó di pé yóò ìyẹn sì dá aṣọ kó pé ẹlẹ́yìn ó gbélé báyìí kó èwo lè dà rà ẹ pa á ń pa á mọ àwọn ètò pé ẹ àtọwọ láàyè ìdáàlú bí dọrọ àdọrọ àṣàkì ìdáàlú bí dọrọ àwọn lára àwọn sọ fẹlẹ kan tí kọndíṣàn méjì bá ti wá báyìí àwọn olùfiyẹ olùfiyẹ láti dájú rẹ.

ló fi ẹ̀yìn nílẹ̀ òun ni yẹn wà lọ. ìtọ́jú mọ̀káàtì mọ̀kọ́tà máa láti lè mú sọ rẹ̀. kábùrú má ṣẹlẹ̀ làá máa ń ti ṣáájú àǹfààní tí ń bẹ ní ìkálọ̀. ká má dàbúrọ̀ wáyé. sì ṣáájú àǹfààní tí ń bẹ ní ìyẹn òun ni wọ́n ti fún gbogbo mùsùlùmí ní ájì lọ́dún. àǹfààní ká ti ájì bá àǹfààní sí òkèrè ṣùgbọ́n àwọn mùsùlùmí náà mú pé ah! ṣe tí kòrónà bá gbá àwọn èèyàn mú ó lè máa bá wọn lọ sí láíláí lórí ara ẹlẹ́ lórí ọgbà mẹ́kù nítorí gbọ́ bẹ́ẹ̀ jáde àfẹ́ ah, má jẹ́ nítorí kábùrú ọmọ ṣẹlẹ̀ la máa ń sì báyìí dúkú ká máa wọ àǹfààní sí ìgbẹ́ ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ lọ ẹ má jẹ́ ọ̀ṣẹ̀lẹ̀ ẹ má jẹ́ ọ̀ṣẹ̀lẹ̀ ẹ má tàbó wọn wà jẹ́ sùn papọ̀ làfà bá níbẹ̀ là èmi tàbó ni wọ́n jọ jẹ́ ìṣẹ̀lẹ̀ àti sínú ní kí á yàn fún mi tó kọrin ọmọ nígbà eré ìgbóná 19 years ọmọ nígbà eré àbúrò ẹ̀ 17 years ah! ẹgbẹ́ <laughs> tí wọ́n bèèrè fọ́ra wọn lóyún àwọn méjèèjì ọ̀rẹ́ dé ó láti àti àwọn láfa ẹ̀jẹ̀ àyà káyà wọn láàmú wa wípé dání nàbà fídí ọ̀tá káwọn inú aburú wo ló lè tẹ̀lé òun ní káàkiri káàkiri ju jẹ́jú mọ̀sọ́ọ́dẹ́ kò láàmú àwọn ọ̀nà pé àǹfààní kí wọ́n jọ máa ń sùn papọ̀ tí ìṣẹ̀kẹ́ bá fẹ́ sọ ìṣẹ̀kẹ́ náà méjèèjì wọ́n lọ́jọ́ síra wọn àǹfààní nítorí ẹjẹ àti àpò ní tó lè bẹ̀rẹ̀ ẹjẹ àti táyì ọmọ mi ló ń sọ papọ̀ sọ nínú kò tí ìsìlámù wọn sọ àlùfáàfù fìlì mọ̀láṣẹ́ àìjẹ́bì ọ̀fìlì mọ̀lọ́ àlùfáàfù ìwùn tí ọba máa ń fà níwá ọmọ yóò dá rẹwà kọsẹ̀ kí wọ́n máa ta fúláwà ládùúgbò yìí káwọn tí ọba ra kọ̀ọ̀kọ́ tí ọba dín kọ̀ọ̀kọ́ tí ọba dín bọ́ǹdì tí ọba ra bírèdì ọba ta bírèdì kọ́mọ́ lè máa lọ ọjà ìjẹ́ fún èèyàn ṣọ́ọ̀bù kó lè bá lè máa tàgbà fúláwà láti bá nípò dá máa lọ ọjà lójú a lè máa ra tó padà kí ló dájọ́ lọ bẹ́ẹ̀ àlè àsìkò tí mo ní á fẹ́ kí lè yìí ìpìlẹ̀ ní ṣọ́ọ̀bà tó fún wa láti ọ̀bà tó wá láǹfààní káyọ̀ǹda fún ẹ̀ káyọ̀ǹda kó jọ́ ṣẹlẹ̀ wọ́n fi mọ̀ dọ́ ẹni sẹ́ni lọ́ba ní à èmi rédíò ní ìkìlẹ̀ ní o bóòlù tí wọ́n sọ rédíò ní ìkìlẹ̀ à gbogbo ilé ìdílé o ní bá dájú tó bá kí gbogbo ọmọ azú kìkìkì ni à ẹ má jà fílẹ̀ ní sọ́ọ̀bù wọ́n dá wa lálẹ́ o gbogbo àwọn ọmọ wa dé ibi wọn lọ jẹ́jẹ́ lọ́ba tí wọ́n kìkì nítorí wọ́n máa sára wọn ládàá yìí o yóò pe àwọn àlùfẹ́ níwájú

àǹfààní tó yẹ ń lá ọkùn wa ládùúgbò èyí tó kéèké ṣùgbọ́n wọ́n wọ́n fi lórí gbogbo alẹ́mọ̀nà ìnira tí wọ́n kò bá wa ládùúgbò èyí tó kéèké ìnira yẹn láti mọ̀ náà rẹ̀ fún ọ láti sílẹ̀ tó fún ìlú láwa ah, ó dẹ̀ mí ní ọmọ àpilẹ̀ wa wà sọ̀rọ̀ tó ń tó bá bá àdúgbò baálé tí wọ́n fi wúlò ládùúgbò ni gbogbo àdúgbò tó bá yọ ìwé mi ẹ̀jẹ̀ wọn bá wọn baálé baálé àdúgbò ọ̀gbádùn wọ́n tún kì bàjẹ́ gbogbo àdúgbò tó bá yọ ìwé ìtumọ̀ wọn jẹ baálé tó jẹ baálé lórí o lọ́wọ́ pàtó mi ń jẹ baálé o tàbí mi ń jẹ baálé o gbogbo kàtàkì òní wà lọ́wọ́ ẹwà ọmọ kéékèèké tó bá bímọ ọmọdé kókè kó kira mọ́lẹ̀ náà wọn lóyún wọn fi bímọ dípò fún ọmọ àtọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run bó sàforíjì fún ọ ọlọ́run tó wà sáré báyìí wọ́n gbèjì náà jáde àtọkàtà kàkà níbi ìkúrú àhàfẹ́ àwọn ọmọ kílì ìjọba máa lọ rẹ̀ táwọn àlùjọ táwọn ti wá láti gbó làwọn ti ń wo pé àwọn òní ò wà lẹ́bàá rí ah, náà lágbàjì ti ṣe bá ìpínlẹ̀ ìjọ ti ṣe ìṣe àmì ọ̀bẹ ìṣàkíyèsí jàkà àti jàkà tọmọ kéke yóò máa gbà mí ẹnu jẹ yóò máa dà kí n ṣe kàdùnẹ̀ lónìí níbi kákà kíkì kíkì tọ́lọ tó ti kọ́ ó bẹ́ẹ̀ náà lọmọ tí mo gbó tẹ́lẹ̀ ọ̀sẹ̀ tí mo gbó kí ló fà òun lọ́fà bóò láti àyèjú rẹ̀ wọ́n fi ní mú lọ tó bá ní wà lọ àlèmọ́nà ẹjá pọ̀ ọmọ wáyé tọba ti wáyé tẹ́lẹ̀ ẹjá ìjá sílẹ̀ alìbìlọ́rọ̀ lọ́rí mẹ́tọ́lọ́ ìnira báyìí bí dé ìyó búrẹ́dì ó gbé búrẹ́dì sórí bá one twenty mẹ́lẹ̀ one fifty mẹ́lẹ̀ two hundred three hundred níbi ń pàwọ̀ bàbá mi ti kọ́ ilé alábọ̀bọ̀ àjọrò rọ̀ ṣùgbọ́n ìlú ìlú rọ̀ kọ̀ndíṣẹ́ ibi ń pa ní kò ní má mú búrẹ́dì búrẹ́dì ẹ̀ mú kọ̀ndíṣẹ́ mi rẹ̀ kọ́ ilé mi láti jáde ẹ̀ ó ti mú àbí àlejò rọ̀ ìnira tó bọ̀ yẹn láyé

orí bẹ̀fẹ̀ ọjà oúnjẹ ọwọ́ aka ọmọ bẹ̀rẹ̀ ó lè ó lè fún un tó lè débi lóde ọjọ́ wọn wọn náà yìí mú tí ọjọ́ ìgbà tó fún tẹ́lẹ̀ ah, kí ló dé àfọ bàbá tó lọ gbọ́ ọjọ́ pé àdìsọ́rọ́ láàyè kí ah, tó ó lè rẹ̀ ìnira bọ́ńdò tó òun ni ìdíjẹ́kẹ́ mi lè fi ọdún ìnira tó ọdún ṣùgbọ́n ìwọ̀ mi ni pé ìní ń tà àjọ owó ẹ̀dà mo ò ní níìsì kí n kọ kalẹ̀ ní kọ pé ọgbà mú ẹ̀ tó padà fẹ́. ìnira tó bọ̀ túmọ̀ sí pé kọ kó sínú okó sínú ìwọ tèmi ẹni tí ìyàwó ẹ̀ tíráwù ìyàwó ọ̀wálé mọ́ ọwá tún ọwú kó súnmọ́bìnrin lọ́bá gbogbo ẹ̀ lọ́bìnrin kẹ́rin lọ́kọ́ bá dé ah! ìṣẹ́lágbé ẹjọ́ mọ̀ pé láti bí oṣù mẹ́sàn ilé àwọn obìnrin jáde nínú ilé epo kò wálé ìdókùn ilógún mi ẹ̀ẹ́ àmìsí ọ̀ ní ohun tó wí ìjọba rinlẹ̀ bẹ́ẹ̀ àmìsí ọ̀ lóṣù wọ́n jẹ ìyà ìyàwó lọ́wọ́ jẹ adájọ́ náà wà láti sọ mi di ọjà lọ ń gbálẹ̀ sí ilẹ̀ oṣù gbọ́dọ̀ má gba tó ké ìdarí sí ọ̀sán ẹni tí oṣù gbọ́dọ̀ ràn lọ́wọ́ ọmọ jẹ́ jíjà fún ẹ̀rù bó ṣe kéré tó ìyà tó kéré tó ní nínú ìyà ṣùgbọ́n fún wọn kàn máa wo lọ́gọ́rùn-ún abájẹ́ lọ torí pé ìwò oníwọ̀ lọ́nà ọ̀kan lù ìwò oníwọ̀ lọ́nà ọ̀kan lù ọgbọ̀dọ̀ rí bẹ́ẹ̀ alẹ́ tẹ́rọ láàrín pé kí ló fà ìnira ọgbọ̀dọ̀ pé pé ìnira mú èèyàn wá lọ kọ́ lu ìwọ̀ oníwọ̀ ìtọ́gbẹ́ láti lórí ìsìn ìdájọ́ àlá àtàsọ́rọ̀ kó alàbà ẹ̀yà nàánú tó ní mùsùlá. ìyàwó ẹni tí ẹ̀ láti lórí ọmọ tí ẹ̀ láti lórí wọn ẹ̀rin ìwúrẹ́ tí ẹ̀ láti lórí ẹ̀ ọ̀gbọ́dọ̀ ló ń lòkulò lórí ohun tí ọba máa ń fà ní wá ní ẹ̀lẹ́gbẹ́jẹ́ èèyàn lè tó yẹ fún ìbímọ ọmọ tó yẹ bí lọba ní kọmọ ọ̀yọ́ sẹ́yìn lọba jókòlé lórí tó jókòlé lẹ́yìn ló fi sàkóso bàbá tí ó fẹ́ jókòlé yìí ọmọ ẹ̀bẹ́ mi mojú ọmọ mi ní ilé àtọ́mọ ẹnìkan rí ẹjẹ́ jókòlé lẹ́yìn o jókòlé alájá rẹ̀ tí ó dára ní jókòlé àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ àdúgbà àtàṣọ́rúkọ náà rọ̀ yíyá ọ̀nà òṣùgbọ́n ó sì dáa kéèyàn ní òun lọ́mọ àdúwọ́pọ̀ ṣùgbọ́n ohun tí ó bá mọ́ ń fà ní nínú ìtẹ̀gáyé rẹ̀ lè wọ́n kéde ohun tí ó mọ́ tó mú mú nira lè wọlé ọgbọ̀dọ̀ mú nira ní wọ́n fún nínú lásìkò kẹ́nì ọlọ́run ní mọ́mọ́ lọ́sùn kọ́

ìpè fáwọn tó ọba mọ̀ kó o lè fún lóúnjẹ ìbílẹ̀ kọ́ wá jẹ lọ. àwọn afọlájú tàbí wọn Muhammadu sọ̀rọ̀ báyìí nípa arábìnrin kan tàbí gbé dájọ́ lé lórí pé ní ọlọ́wọ́n bá ní wọn. àlẹ́bí ni pé dákọ̀ láti fún a náírà arábìnrin kan wọná fi ẹ̀mí ọ̀sẹ̀ pẹ̀tẹ̀mẹ̀tẹ̀ látara olóńgbò tó dè mọ́lẹ̀ ó dè mọ́lẹ̀. لم تطعمها ولم تتركها تاكل خسائر الارض òfun ló jẹ kò tún wá túlẹ̀ kọ́ máa lọ jẹ àwọn koríko inú lẹ̀ hátà náà títí olóńgbò yẹn dúdú ìdí yẹn sáré sọ pé dákọ̀ lọ nàárọ̀ yóò wọ ní ọlọ́run yóò wọ ní ọlọ́run tóun lẹ́ka ti dájú sí ẹ̀kọ́ gbá àdéhùn ti kú gẹ̀ẹ́sì ní ìlú ìgbọ́ sọ pé ìmọ̀lẹ́rẹ́ kí n tí wàá òbí bọ́ wà kú bẹ̀ wọ́n lẹ́jọ́ kú bẹ̀. àbúrò sílẹ̀ àǹbẹ̀lẹ̀ ọ̀fọlọ́ ọmọ bàbá ìjọba ó sọ wáyé tó ní àgbé ẹsẹ̀ tó sì ti ká ní àkókò ọ̀dọ́ ṣe wọ́n bá ń sọ ní pé ẹni tó ń jẹ́nẹ́bà òníṣẹ̀ṣẹ̀ wà lè tó ń jẹ́nẹ́bà yẹn bóyá látara pé òtútù mú gáà kò sì lè rómi ẹgbẹ́ kalẹ̀ òní gbé kalẹ̀ tọ́bá gbé kalẹ̀ lè fi jáde fún tàbí ó ní jẹ́nẹ́bà ṣùgbọ́n ó ní ọgbẹ́ lára tó ní ọgbọ́dọ̀ wọ̀ tàbí ó ní jẹ́nẹ́bà òwúmi òwúmi tí ó dùn gbogbo ohun tá a kàkálẹ̀ yẹn ọ̀pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fún àti àfọwọ́ ọmọ òwúrọ̀ ọ̀pẹ̀lẹ̀ dákàkàrà

wọ́n máa tẹ́ ẹ tí wọ́n máa ṣe ìyọ̀pẹ̀ ẹ sí ara ara rẹ̀ níbi ara ṣùgbọ́n àwọn àdọ́gbà níbi àwọn àmúṣà fún wọn bá tí wọ́n bá ti wà láyé lókè tí ẹ bá ti ìyẹn sì ti jẹ́ nígbà láti wà sí dára tàbí ìyẹn wà lóṣọ́ mi wà ṣùgbọ́n ìlera fẹ́ bá yẹn tí ó lè dégbé yọ obìnrin sára tó látà pé ó ti operation ìyẹn ti operation ìyẹn lẹ́sẹ̀ ìyẹn ti sára mọ́ ìyẹn ti operation fún lọ sí gómìnà wọlé fún ìyẹn lẹ́sẹ̀ sára mọ́ nígbà tó ti yá báyìí tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ ìnira ní ìgbà ó sì kì í gbọ́n òtútù mu.

lágbàbà máa ti já mú rẹ̀ nígbà tí wọ́n wá ìfẹ́ sí i. káwá sọ ló pé nọ́ọ̀sì tó ń wá ilé ọkùn lórí ìṣòro ní àkókò ìwẹ́rẹ́wẹ́rẹ́ àwa àti ìjáde ní àkókò àwọn ọ̀gá wa kó ra ọwọ́ rẹ̀ ní lẹ́yìn tí ìlú ìsàbọ̀ mọ́ sí àkókò yá. bọ́lá ní ìwádìí bóyá ẹni tó ti jáde sí ọ wá sí wọ́n wá sí ìgbáyé rẹ̀ tí ìgbáyé rẹ̀ wọ̀ sí ọ̀sẹ̀ tó. Àwọn abẹ́yẹ̀ sọ sí jámù tí wọ́n ní. Jámù wọn ọ̀sẹ̀ ìṣe tí mo fún mi. Àwọn ìwé ìwé ìwé náà ṣe é bá wá báyìí àjẹ́ tí màá mú ìwé ìwé wa lọ́wọ́ mi lọ. Àwọn àti pé inú ìlú wa ta ìyẹn mẹ́ta bí ìgbà bára ìgbà tá a bá tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kì lẹ́sẹ̀ tó ẹgbẹ̀rún níwájú láì lọ wọn á padà wá ní ìgbésẹ̀ àti wọn lè wá dá láì lọ àwọn olóòtú ló ń lọ ní ṣé wọn lè fi ilé. tí wọn bá ti rí pẹ̀lú láì lọ Ọlọ́run ló gbà pé àìmọ̀kẹ́ ló ṣe wọ́n fún ọdún pé kí èsì tó wọ́n máa ṣe lọ bẹ́ẹ̀ tí olùbájú sẹ́lẹ̀. Táyé tó wọ́n ṣe àyà àdámọ̀ tó wọ́n máa ṣe lọ

tí mọ́mù náà bá mọ̀ ń pa rẹ̀ káàkọ́dọ̀ ń bẹ láàrin ìgbà tó kọ̀ tí ò máa ń wù torí pé nígbà mí bẹ àkáàánú ilé jù máa mọ̀ lọ nínú àwọn ìmáàmù ti bẹ wájú ọmọ ọlọ́jẹ́ bẹ̀rẹ̀ ilé kọ̀ tó máa tó ti lé wípé ìjẹ́ ìmáàmù ti lọ́pàá ìdúgbò gẹ́gẹ́ èsì máa ń mú ìṣẹ̀lẹ̀ nígbà ẹgbẹ́ máa ń fò sí ìwà rẹ̀ tó ti yẹ ẹgbẹ́ nìyẹn lọ́ba ní ẹja ṣùgbọ́n tàbí pé ẹni yẹn ń bẹ ní mọ́sálásí bóun náà sọ̀rọ̀ mẹ́rin wa mọ́ pé ẹja ti sẹ́yìn ẹ bá yọ̀ǹda tí ọba ti sọ̀rọ̀ mọ́ yọ̀ǹda ní ìta ṣùgbọ́n máa mọ̀ yọ̀ǹda àwọn kan lè kíyèsí ẹgbẹ́ àkẹ́kẹ́ ní méjì tẹ́lẹ̀ tó jẹ́ pé ìbá bàbá wa gbọ́n wa tẹ́lẹ̀ àbábá àwọn bàbá wa yóò ṣe dámọ̀ màdìkí àwọn tẹ̀ jùmọ̀ òun màdìkí ìyá àwọn ọ̀gá bẹ́ẹ̀ káti jámọ̀ ṣùgbọ́n wọn àná ẹbí là àwọn fa ìfọ́sà ìgbà méjèèjì ìjọba àwọn lásìkò òdúrà sí lórí ìtàn àti kàkàṣì ní àbàtà lásìkò òdúrà akímọ́gbù ìtàn àti ṣáà tó ti lé ṣàfihàn àwọn gbàmọ́ nígbà tí láì wọlé Gbàdúrà láṣù. Kí èso gbàdúrà láṣù wọ́n fi táìmù ti lọ́rùn ọlọ́run. Kí ni sọ̀rọ̀ nípa mọ́dúrà ti ṣáà wọ́n fi táìmù ti di sọ́ọ̀tù. Kí ló fà tó ti jẹ́ pé kí ni ẹ̀sùn tó jẹ́ tó fà ní ẹ̀rí pé àdìsí lágbára ló wọlé lóòjọ́ Júmà. Tọ́ba ẹ̀rọ ń ká níbi owó káàmì bí ọba àwọn tó kójú ọ̀rọ̀ láti jọ́kẹta tó fi di jímọ̀ tó tún tẹ̀lé àwọn afáwá sàlàyé pé àwa gbọ́ pé wọ́n ti dámú pé wọ́n ti dámú báyìí sàlàyé àwọn tó jẹ́ káwọn afáàmì máa gba dámú àwọn ọmọdé kí òfin gbà àgbọ̀ wọ́n ti dámú báyìí sàlàyé ní òfin gbà ṣùgbọ́n àbá àbá àwọn ọ̀sẹ̀ nínú àdìsí kéde tó ń sẹ́yìn lọ́wọ́ ní ìdíjọ́ sẹ́yìn lọ́wọ́

ìyẹn ló yẹ ká gbé sí ojú tójú bá mọ́ àgbọ̀yé lẹ̀ bọ̀ tó ń bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ojú òsì ọ́ àdébì ti já mọ́ àbíkọ́ ìdábì tó bá ọ̀dọ̀ ọ̀dọ̀ àbíkọ́ ti jẹ́ ó ní pé ẹ̀ńlá yà fún ìjà fún mọ́tà ọ̀kẹ́fẹ́ ni àwọn ọmọ rẹ̀ lára àwọn ọmọlẹ́yìn rẹ̀ lára ọ̀fẹ́ ni wọ́n lára ẹja fìṣà ẹja fìṣà wọ́n kẹ́ síbẹ̀ máa mú àwọn àṣìṣe ìgbà ni máa mú ẹni síbẹ̀ lọ́jọ́ mi ṣùgbọ́n máa mú wọn máa mú wọn gbádùn wọn ń tọ́ gbádùn lè ẹni ọmọ yìí tó wù síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ẹjọ́ àlámọ̀ rí kan láàrin ọkọ̀ láyà tí wọ́n fẹ́ túká wọ́n sọ sọ sọ sọ sọ sọ wọ́n wá ti lágbára wọ́n gbé kí lọ́wọ́ ìjà máa bá ní ìjà ọ̀gá ń lọ lórí àgbàdo ọmọdàbọ̀ méjìlá àtúntò nǹkan lọ sí báyìí tí báyìí tó máa ń mú sọ bẹ́ẹ̀ ṣe é jáde ọlọ́run ìyàwó mi ní gbogbo wa ṣé tó máa ń tọ́ bá sọ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ máa ń tọ́ bá mi. máa ń bàbá mọ̀ pé wọ́n bá láti rí pé ó dàbí kó lè lóun náà ní kọ̀mọ̀ mi. àbọ̀ ìmọ̀ eléyìí ọ̀ṣun mọ̀ pé ọ̀ ó ti bẹ́ẹ̀ náà láyé àyè ó yẹ kí àbájá ti mọ́ tọ́wọ́ wọn dá máa wọ pé ó dàbí kò sí ìràwọ̀ lókè wọ̀ ìjà ti já mọ́ kò lé báyìí tó téèyàn bá jẹ́ kéèyàn mọ̀ pé kí èèyàn ti pẹ̀lú obìnrin lọ́nkọ́ lọ́nkọ́ gbà wọ́n tẹ́ kí pẹ̀lú fẹ́ ní orí ń sìn ìbámu kí ni kẹ̀kẹ́ sí ni ọlọ́run ló ti gbà pé pé máa mú ìlú ní kọ̀ǹtò mọ́sálásí máa mú ìlú ní kọ̀ǹtò mọ́sálásí tó ń bá ti wọ́n máa ní wọ́n bẹ́ fi máa jà ẹ wá jẹ òwe ṣé ohun tí máa ń fi máa mú sí máa jà. ìlú bá ti rìn náà kí gbé gbé bá jà lábẹ́ yá kí ìlú bá jà sí ti tún ọkọ̀ ìtì tí ẹnu ò ní gbọ̀ ìfitọ́ bàkẹ́ ìtì tí ẹnu ò ní gbọ̀ ẹnu ìyọ́kẹ̀ máa ti wúyewúye yìí.

àǹfààní pẹ̀lú ẹ̀ pé aláàbò alákọ̀ọ́kọ́ náà láti owó kí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta àtúntò àti owó kí lọ́wọ́ tí wọ́n náà ṣe àbúrò àti ìwà Muhammad sọ̀rọ̀ máa gbọ́ owó kejì bí àwọn yòókù ọ̀rọ̀ àfààní náà fún ọmọ òun ti láti mọ̀ pé ti máa ń jìnnà òun sí mẹ́rin ní ojú pé kò sí ìtajà mi ní ìta ṣùgbọ́n tó dá ìgbọ́ alákọ̀ọ́kọ́ mo ti àlágbá ẹlẹ́kẹta kọ́ wá ní ó ti àlágbá àgbá yìí ó ti bá jà lẹ́nu àlágbá ẹlẹ́kẹta yìí ọ̀sẹ̀ lásán láti bí kọ́dà àwọn afá àtúnṣe lọ́wọ́ àwọn afá bíbá afá àbílá ẹ̀ afá fún bá bí pé òní ìdíkọ̀ máa takàtà láti lọ ìlú abẹ́ ẹ̀mọ́ àdámọ̀ṣẹ́ alámọ̀ṣẹ́ ìwọ̀sẹ̀ ìṣọ̀ àdámọ̀ṣẹ́ alámọ̀ṣẹ́ ìwọ̀sẹ̀ òwe bẹ́ẹ̀ àdámọ̀ṣẹ́ ìlàwọ̀ làhámọ̀ ó ti fi àláfọ́ àwọn ènìyàn ẹ̀jẹ̀ sálámù màmú sálámù láyé òun ọ̀ṣọ́ ti bẹ̀rẹ̀ yàtọ̀ sẹ́ni ọjẹ́ máa mú o tí máa mú ọpẹ́ o ohun gbogbo àtọ́jà ráyọ́ jọ ní kábádà ní gbígbà láńgbà láńgbà ọ̀tẹ́lẹ̀ ìdúkì alámọ̀dúkìlà wà láwọn òbí dúdú sálámọ̀ àbídúkì alágbàrú sálámọ̀ fẹ́ à mí náà ti máa ń jẹ náà sí àárọ̀ ìyẹn ní ti ní sẹ́ẹ̀kì ẹni tí pé ó fẹ́ afẹ́jú ó ní máa mú ta ìyẹn náà ti ní ìgbà yìí tó bá jẹ́ fún ẹwọ́ pé bóyá ibi tó bá dé ẹ̀rẹ́ fún ọmọ ní ìsìnkú ọwọ́ fún ní ẹ̀tàwọn fásitì ká máa ní ìtumọ̀ bá ń kí sókè yẹn ká máa ní títì òun bí tí bàbá bá ní lọ yà àgbọ̀dọ̀ bá wà á máa ní títì tó ti yẹ ṣùgbọ́n àwọn ọmọ àwọn fásitì lọ́ta àníbi ìgbé láńsọ̀ láti ẹni mọ́ ńlá ń jẹ́ kọ́lá ó mọ̀ nípa ọ̀sọ̀ pé àfijọba wà lẹ́yìn máa ń àfijọba sí kò sí òun ẹjọba ló bá bó láti á sí nípa ẹgbọ́ fẹ́yìn tẹ̀lé nínú kọ máa jẹ owó tàbí kọ máa ti ti bà lè jẹ́ ní ìkálẹ̀ lọ́gà tọ́ba sí mi sí ìgbìkan báyọ̀ ẹ̀sìn sẹ́ńsẹ́ pé òun wọ́n bá bọ ẹ̀ lọ́tẹ́lẹ̀ sọ àìkọ́ ẹ̀ sí ní àwọn abẹ́rẹ́ ìfilẹ̀ tó máa ń tọ́lọ́ ní ẹ̀fọn ayélujára gbogbo ojú ké tẹ́lẹ̀ tó ti ṣe fi mọ̀. Àdábìlẹ̀ ọ̀bẹ̀rẹ̀ àlàrí nà aláàmọ́lẹ̀ rọ̀ ní mi gbogbo nàáyẹ alẹ́mọ̀dù mi ní ìyá mọ̀dù. Òjì gbogbo abọ́tìmọ́dù yẹn bẹ́. Bẹ́ẹ̀ ni mọ̀dù rẹ̀ alẹ́ wọlá jọ ní nà. Ó fi lè ní ilẹ̀ ìlú torí pé ó ti mọ̀ kí náà ní. Ní ìlàpá tó ké kàtà kọ́tà kúrò àǹtà náà pé wọ́n tó bá hàpọ̀ àǹtà àìtún máa mú sí ooo ìwé ti gbé lọ lọ́wọ́ tó pé lẹ́yìn dánú rẹ̀ bó ti mọ̀ ọ́ sínú máa ní ìkẹ̀lá sá. ọbẹ̀ lọ́ọ̀tún ṣe gbogbo ohun yẹn lọ́ọ̀tún ṣe gbogbo ohun tí ń kéèyàn lọ́ọ̀tún ṣe bá ti ń ka fáta láti ọ̀tún ṣe. alhamdulilayi wa bi ala nina wa alhamdulilayi wa bi ala nina. bó tún wí nẹ̀ẹ́nẹ́ ni ó pè ẹ̀yìn ìrún ọ̀tẹ̀ tó máa lọ́nà ẹ̀wọ̀n gbogbo àmì ìdíkàtà ẹjẹ́ lórí ìṣọ́lẹ́kọ̀ọ́lọ́mì